Hello everyone, welcome to Toyeen Talks. Um, Oyeyekunde ó jáde láti wá analyze um, one of the show Mẹ́wàá Lọ́kà. Mi mú orúkọ wọn pè sorry tí mi bá pè dáadáa. So and um, um, wọ́n dẹ̀ ṣe a lot of example àti ẹnìkan náà tó gbé show ẹ̀ tó explain pé kí Mẹ́wàá Lọ́kà kó má try láti deceive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 the people you know because she doesn't know what is happening some in-laws start to give you attitude or start to give you some kind of vibes that because they've seen that their brother has another woman out there and they really want their brother to go ahead with that person they'll be giving you some kind of vibes and you won't know it's the other woman out there that is treating them better giving them a good year you understand miyako vita. you understand it's not everybody that can buy their way in and stay in marriage not be everybody lawo some people are naturally stingy doesn't mean that they don't love their husband or love his family but but some people like maybe mercy them now because they will probably enter that home and be very uh, and be doing eye service, you know, and be doing every service. They will be cooler, and maybe the other one, the first wife, not get time for those hypocrisy and ojoaye eye service. Sorry. So they will not like her and she won't know that somebody outside is treating them better than her. So for this reason, because we always have to look at many things before we conclude on and say and advise men. Reason is that many of these men, they come and these women, they come to our platforms, like me a lot of times. I see people coming to ask me and seek advice from me. Someone like Mercy, she had come to me to seek advice. She won't marry Adikas. Wallahi, she won't marry Adikas. Because she'll come to meet me and say, ah, hello sis, ah, there's one man liking me, toasting me, I like him too, and everything, and this is the story, he has a wife, blah, blah, blah, blah, blah, blah. And my advice would be, you to think about it. Is it good that you go and marry that man and cause discord? This woman, have you told the husband to go and meet the wife? Did the woman agree and accept you on board? Look at the case of Emma Malini. At least let me go that far. Damendra and uh, Prash. Prash Dr. Ka. Damenda married at the age of either 17 or 19. Right now, Damenda and the wife, real wife, Gogon, they are 70 years together. They've been married since 1950 something. Damendra, the one they call Damendra nínú movie. If you have watched The Burning Train, Ama Akuba Anthony, go and watch it. As a young girl, if you watch Indian film, Mama Sukuta, and watch film in 1980 he was from movie set imagine someone that's married since 1954 he has four kids two girls two boys from his first marriage but his religion don't permit two wife his religion don't permit it when he went into acting they call it hindi cinema when he went into acting he now met Emma Malini who dẹ̀ fall in love pẹ̀lú Emma Malini but ẹ̀sìn wọn ò gbà á ẹ̀sìn wọn tó ń ṣe kò gbà á and the wife in the house Prash refused a divorce. The man had to change to Islamic religion because of Emma Malini. Ìyàwó ẹ̀ sọ̀rọ̀ kan ó ní tó bá jẹ́ òun ni òun ò lè ṣe as in if she was Emma Malini they got married 1980 they have two kids from their marriage two girls he has four kids from the original marriage and the three of them are very much alive. Emma Malini should be like 75 years old now. He should be like 89, 90. The real wife should be around 80 something too and they, all of them are alive. But there's no cordiality. Go see fair, no love. What I mean no love, Emma Malini and the real wife, you wo ṣe pọ̀ títí di ọ̀la. Lately, uh, eh, Damendra's grandchildren from the first wife, they did wedding the eh, eh, the boy did wedding grandson the Emma Malini's daughters they couldn't attend they had they were updating the first girl was updating she's an actress too she's an actress because from that first child first kid to one of them is also an actor. kò sí love àwọn India nìyẹn o kò sí Dàmẹ́jà kò kò rí wọn mẹ́jọ imagine ẹni tó ti fẹ́ ọkọ ẹ̀ when he was nineteen or seven ló ti fẹ́ yàwó ẹ̀ he now they are seventy years together and they interviewed that woman one point go and google you will see all this story she said it she said if she's the one she won't have done what Emma Malini did as in kó fẹ́ ọkọ as she refused to leave her husband. She refused to leave her husband. But kò sí love. No love. The man ò rí Because think of it. if Ìfẹ́ àkójọ ọ̀fìn àbí báwo ṣe a marriage from your youth. Ẹ̀wọ̀n beautiful. You know how Malini tó ṣe fine be ah. <laughs> why tí o ṣe lọ fọkọ tiẹ̀ síwájú why with all her beauty why tó o ṣe lọ fọkọ tiẹ̀ síwájú if you see those other kids too from that woman ah ah woman in fact ẹ má ma lé ní àwọn ọmọ ẹ àyà wọn ni wọ́n jọ because the two of them also went into politics àwọn méjèèjì They were in all this, their house of parliament, their house of sen uh, rep, uh, the two of them, they are politicians too, Emma Malini and uh, Damendra. You can imagine the challenges that woman went through, but she refused. She refused to divorce her husband. But Damendra ò rí àárín ẹ̀ ọdọ ṣé can Damera Damera still live hundred more years kò sí bó ṣe fẹ́ ṣe there's enmity where do you get this their news from yeye google it if you google it type Damendra you will see all this story i'm telling you because I love Indian movie. I always I love Indian movie and I check on <laughs> you know I talk on all these celebrities. I check on all these old stories, all these old celebrities. I check on them. Once a blue moon, if one comes to my head, I'll just went into I, I said went, I'll just go into Google. I will Google it. You will see his wife, you will see his children, you will see him, him you will see Emma Malini all of them i know i just went to eh, you will see it go there you will see it i read about it it's there for us to read and to learn from their life i bet if they ask uh, damendra oh, a rí pé òun ò rí tó òun ò rí ṣe òun the kids are trying to be together but àwọn ìyàwó yẹn kò work you won't even see them together in any gathering more or less pé exactly the story of Mercy Aigbe and Adekas and As Asiwaju Kucho the only difference is that Asiwaju Kucho excuse them but this Damenja own she no gree and it was tough. She not agree. excuse there. She refused divorce. She refused divorce. Now let me go back to what I'm talking about. Sorry. Tó o bá níyàwó tó jẹ́ wípé nǹkan tó ti sọ kò fẹsẹ̀ múlẹ̀ àmọ́ èyí tó bá ti sọ làwọn ọmọ máa tẹ̀lé wàláì onídìí ìyàwó kejì òun fúnra ni ẹ́ẹ̀s ìyá ń dúró díẹ̀ lọ́jọ́ alẹ́. Hmm. ó she said if you have a wife that whatever you say okay it almost happened to amtab ah i ah, will tell you people he was quick to realize you know it was that their movie industry life that got them so carried away yeah it got them so carried away they all they all sorry it's too late you know where it be bá about wà you can't say they messed up because ọmọ ti wọ̀ you understand eh they you know celebrity life makes some people think that my she she she ṣìnà polygamy they don't know how to probably steadily do and e, is it is it that whole scenario òun ló bà ayé many of these our you know especially musicians in our society òun ló ba wọn jẹ́ ọ̀rọ̀ obìnrin polygamy òun ló ba many of them jẹ́ go and go and go and put it go and just bring it out even actors actresses that choose to go that route see Suebebe you understand Suebebe is small many of these actors gan that are that are that you see that are veterans many of them that are polygamists you can't you see that they are poor They are poor. Omo Bere bẹ̀rẹ̀ òṣì Bere. They are poor. They are only coming to high pit for us that they did very well. If they, they are poor compared to actors that are like that, like them. Go and look at them, the ones that practice monogamy abroad. Go and look at them compared to our own Nigerian ones that practice polygamy. Their life is not anything to write home about. I can tell you the truth. The people that love polygamy won't tell you the truth. But I can tell you the gospel truth. You understand? Let's finish hearing this and hear somebody that analyzed what she said. Then I will then say what I want to say. Tó bá So she said that another reason that you should marry a second wife is when your wife anything you say in the house is not standing but whatever oga bello is doing no abana bello will do better assuming he marry only one wife all of them masomo all of them ogogo they will do better in life if they are if they all stuck to one wife nobody a polygamist eh what you will use to take care of maybe six people or five people, you are using it to take care of 14 people, 15 people. You are a poor man. You are a poor man. Some of them are lucky to see their kids start to make it. If not that some of them, these kids start to make it. And it's, they are giving them tashere shokwe buying car for them on their 70 80 they are going to die paupers and eventually no it's still the story many of them don't end up living anything tangible especially if god didn't bless them so well like that you're talking about baba ogabelo out of millions that messed up their life due to polygamy even though baba bello too would have done better assuming he stuck to a wife You people think it's easy to marry more than one and have 10 children, 15 children. Many of these children, they short, they are not the kind of responsibility a father would take over them, especially if these men are not as rich as Many of those kids end up sending themselves to school. Some of the girl daughters from that home sell their body to go to school. Or some don't even get enough education because they can't their parents can't meet up assuming they had probably five or six they would have been able to meet up okay let's even say they don't even have five or six they have just two or three or four or even seven how can a woman a first wife have seven second wife have five third wife have three only one man how will you meet up? Not only that, some of them have excuses. You have heard men now, this day generation men now. They, you know, they they will say that it's because of sex. Like she mentioned it, but you hear up to that because of sex. Now they are now saying that eh, you, you know because we now at our age when we start to over fifty, women start to get tired of unnecessary sex. They say that eh, the reason why they marry younger wife is because they can they are prone to prostate cancer people like uh, not Mewalaka, I don't know if she has mentioned something. People like her that are on the social media, that's what their narrative now, that they are prone to prostate cancer. So another reason why they are allowing, um, uh, they said that their husbands, their eh, men should marry a second wife. If you are asking for sex and the woman is not giving you, so you are, you should go on so that you don't have prostate cancer. Tutu tí mo tún gbọ́ Our fathers, I don't think they said that. own. Our fathers, I think their own is another story altogether. But these day men now, ìyẹn la What about the people that are marrying? What, the age difference difference between your wife and the person you went to marry is not too far. Maybe five years, four years. Ejo, that means that you will still go and marry another one after five years because many of the people that are saying all this in fact some of them even marry women that have already delivered five children somewhere they, they don't even born past their own wife Con, then you will say that's the one you make a second and ṣé òun gan ò ní kò ní kú before that time because i'm thinking in my head this second wife issue you people encouraging it and begging men to marry second wife even some of you gan ẹ ti condemn many of you women you are already condemned before the wife in the house gone so if some wife just decide that they are they they don't feel like feel like now nah, for some so they should now marry a second wife on them So ẹ máa wá kó wọlé kí ni ìyàtọ̀ yín àti ìyàwó lé ẹ̀yin gan ti ẹ ti you know many of you have kids already your body too is tired by the time after five years that means he will still marry another one he still marry another one if it's about sex so oh, if you people are being sincere that it's only about sex which i know it's not about sex many of these women just want a crown on their head and they can do anything anything at all some go diabolical some go anyhow they displace the first wife they go all out to any length. Let's, let's let, let me let her finish it. Sex ọjọ́ ọjọ́ tó bá ti wù ẹ́ ló máa rẹ̀ ẹ́ ọlọ́run onídìyàwó kejì ò fúnra ni kò lè tọ́jú ẹ lọ́jọ́ alẹ́ ẹ̀yin tẹ́ wá níyàwó tó ti ra. So she said, if a man woman refuses you sex, which happens to I don't know, many wives obviously will be refusing their husband now. Ah, ah, àìmọye. And it's only when your wife feels like that's when she comes forward or agrees to sex. But when you feel like she's always refusing you, you need a second wife. Ah, okay, let me allow her finish lẹ̀ tó ti kọ́lé tí ò jẹ́ kẹmọ̀ tó fi kọ́ tó fi rà kò jẹ́ kẹmọ̀ wọ́n á bẹ̀rẹ̀ wọ́n ní kí má bàa pé ẹ lọ́kọ burúkú kò gbà bẹ́ẹ̀ kó má bínú sí i ó sáré lọ níyàwó kejì ó ti kọ́ ilé tó máa gbé lọ́jọ́ alẹ́. okay so she said maybe she said more but that's just the one that uh, I am able to get for now so she said that if your wife builds herself a place, you know, like a structure, as in a property for herself, builds a house or home, and, and that um, she doesn't, you are not aware of it. That go and marry a second wife. It goes to show that that house she built, she intends to move into that house, you know, in the nearest future. She has built a home she intends to live in so that one is that let me close this room. so one woman then came out that time and spoke and i'm wondering why is that woman always coming out to i think this that woman personally don't like her talking about husband issue and she's a muslim she's a muslim She was the same person that made me see Mewolaka, Mewolaka the other time. Mm-hmm, this woman. And they put her picture there. Okay. They said, Mewolaka, you need to stop encouraging men to get second wife. All these women are not happy with you. Stop this yeye talk. So know where you go for marital advice. So that's what is titled on that on that particular video. Okay? So let me let me on it. I think this woman is her husband is a speaker too. kí ló dé ó jẹ máa bọ́ta ó máa bọ́ta wàá máa spit iná split ni mo fẹ́ sunday ẹ̀ tí mo ní split wà á máa split iná iná báyìí wà á máa split ẹ̀ jáde ta ló kó bá ẹ talent tó kó bá ẹ gangan mẹ́wàá lọ́kà mi ò dárúkọ ẹ rí mo dá lẹ́nu stop gbogbo preaching orí bú bí preaching tí ò dáa tó ń fa àwọn ọmọ ọ̀sìn kí ni fẹ́ tàwọn ọmọ tó fẹ́ lọ ilé ọkọ tó ń mislead wọn you are not a good example bad influence ló jẹ́ bad influence téèyàn bá tẹ̀ máa sọ̀rọ̀ onígbèyà. dé kì í ṣe irú ẹ̀. tọ́pìkì tí o fi wọ́ọ̀kì wọlé àkọ́kọ́ lẹ́ẹ̀kejì yẹn jọ afẹ́ gbọ́ ọmọ èbúté mẹ́ta ló lè kárí láti. no that that that network is. ìṣèṣì ò dáa tó ń fa àwọn ọmọ ọ̀sìn kí ni fẹ́ẹ́ tà àwọn ọmọ tó fẹ́ lọ ní ọkọ tó mislead wọn. you are not a good example bad influence ló jẹ́ bad influence téèyàn bá tẹ̀ máa sọ̀rọ̀ onígbẹ̀yàwó òde kì í ṣe irú ẹ̀ bọ́ọ̀lẹ̀ ń so this woman is just against her. I want to hear. tọ́pìkì míì tọ́pìkì tí o fi wọ́ọ̀kì fún ẹ lákọ̀ọ́kọ́ lẹ́ẹ̀kejì yẹn jọ afẹ́ gbọ́ ọmọ èbúté mẹ́ta ló lè kárí là. tọ́pìkì tí o fi tí o fi wọ́ọ̀kì fún one two three wọ́n ti ní ká máa ká máa máa marriage is not for everybody èmi ò lè sọ tó ti yẹ ní kí ló dé tó ti reason tí o ṣe wọ́ọ̀kì káwọn ọmọ sí má mistake a fẹ́ gbọ́ reason tí o ṣe work yẹn one two three ẹyẹ bọ́ta kẹyẹ máa wí kọ́tọ̀kọ́tọ̀ we are we are àti we are fed up we are tired kí ló dé àwa bọ́ síta àwa àwa wé kíní bí àwọn bẹ́ẹ̀rì bẹ́ẹ̀rì bí àwọn ọmọ ṣìbọ́ọ̀kì tọ́jú gbé lọ yẹn kí ló dé enough of your rádaràda mẹ́wàá lọ́kà ni ó tún ti sọ míì ó ti ní tíyàwó yín bá ti cheat on you kẹ́bì ó ní kò lè bá ẹ kalẹ̀ tó bá ti pẹ́ kó tó gbóúnjẹ fún ẹ kò lè bá ẹ kalẹ̀ tó bá ti láìka àwọn ọmọ ẹ jù ẹ lọ kò lè bá ẹ kalẹ̀ kó fẹ́ yàwó mi ẹ wo bó ṣe ń túlé onílé àwọn ilé kan wà tó yẹ pé chaati ẹ̀ báyìí làwọn ọkọ àwọn ọkọ gbẹ̀wùdá ní àwọn ọkọ bá jẹ́ ti èèyọ àwọn ọkùnrin mẹ́ta sílẹ̀ kan kí o lọ kó máa lọ wo fídíò olórí burúkú kan tó tarí bíi bẹ́rìbẹ́rì kó máa fi jọ́ọ̀jì inú ilé ti tiẹ̀ tẹ́gbẹ̀ẹ́ kan tó tó wọ́ọ̀kì fẹ́mi ó lè má wọ́ọ̀kì fẹ́mi. he pains this woman well well o wàlẹ́kùn sàlám wàrà mọ́tìlá àbárakat. wá dé wá máa bọ́ ta ìwọ́n tẹ́yẹ́ kó lọ́mú sí òṣì olóyìnbó ògbò ojú ojú ọlọ́run o. this woman take am. àwọn kan wájú òun ti ráwọ̀ kan mi ò fẹ́ dárúkọ ni mi ò fẹ́ dárúkọ ọ̀rọ̀ wọn náà dẹ̀jọ́ bó tẹ̀jọ́kùnrin ni wọ́n hàn tó hàn rí létò wọ́n padà dọ́ǹpù àwọn gan fúnra wọn ni. Hmm. àwọn larí náà ń gbé láńkà fídíò yẹn lọ pòsì àwọn fúnra wọn obìnrin dọ́ọ̀pù wọn ní obìnrin hmm. dọ́ọ̀pù ó dìídì ó dìídì dán ìgbà tóbìnrin yẹn dọ́ọ̀pù ó tún padà ń ṣe oríire ni hmm. irú wọn ló máa ń gbé because gbogbo nǹkan tó ń sọ yẹn ó bá tiwọn mu wọn ní Muslim Association will see us wọn ò lè rí as madness because under nǹkan tí wọ́n ń gọ sí tán fi fẹ́ yàwó ẹ̀yin tẹ́ fẹ́ fẹ́ yàwó ṣe é dúró re. Hmm ẹ máa ráwọn kápẹ́ńtà náà àwọn mẹkáníìkì àwọn hmm. àtòyàwó jọ ìyàwó àkọ́kọ́ tẹ́ ẹ fẹ́ gan ìyàwó ló ń bọ́ yín hmm. ẹ tún wá lọ gbé kejì hmm. bí ò tiẹ̀ ṣépè fún yín ẹlẹ́dàá ṣépè fún yín ẹ tọ́jú ẹ tọ́jú àwọn ọmọ ẹ wálé lọ ń gbéyàwó torí pé ìgbà tẹ́ ẹ wà ìgbà tí ẹ fẹ́ bá sùn ó tún sọ náà ó ní tẹ́ bá fẹ́ bá sùn tí ò bá gbà ẹ lọ fẹ́ yàwó. there is more to marriage than sex dẹ̀nà hmm. jẹ́ kí n sọ kíní kan fún yín gbogbo ẹ̀yin tẹ́ máa ń sunkún péyàwó yóò kí ń gbà fún yín gọ́nà those days àwọn ọmọ ọjọ́ ọ̀hún ṣe mọ̀ pé wọ́n ń dábẹ́ fún wọn wọ́n circumcise wọn hmm. ṣe hard yẹn into ẹ ẹ ẹ hard yẹn into consideration pé bóyá ó lè jẹ́ factor tí ò jẹ́ káwọn obìnrin yẹn kó máa gbà fún yín one of the factor tí ò jẹ́ kó máa gbà hmm. yàtọ̀ sí pé àwọn obìnrin tó wà nílùú òyìnbó wọ́n ti overwork ara wọn. sísá kẹ́mi welcome aboard ṣé ẹ ẹ ẹ wò ó pé it's one of the factors tí ò ní káwọn obìnrin yẹn because hmm. nǹkan tó máa jẹ́ kọ́ ní ọ̀dì fún sex it's hmm. not there wọ́n ti gé dànù. circumcision. Hmm. wọ́n ti gé dànù yẹn ò ní kọ́ má bímọ. it's one of the factors. Hmm. don't prevent wọn láti ní ọ̀dì for sex ẹ máa kà yẹn náà then back home you were the one fending for us you were the one doing everything. Hmm ẹ̀yin lẹ ń take care family ẹ ẹ dẹ̀ mọ̀ pé títa birthright yín nílùú òyìnbó ti tábà try we know it's not easy a máa ṣe wọn bá ta lè ṣe obìnrin náà mo rántí mo rántí situation kan gbà tí mo wà ní pg a resume ní august mo dẹ̀ máa gbé ọ̀rọ̀ tí mo sọ yìí ọ̀rẹ́ mi ìyábẹ̀jì ó mọ̀ kékeré mi ìsìlámì àwọn ọmọ tí wọ́n. Ah, sadly sadly i didn't rec- i mean they didn't record everything so it's just um uh, you can go and look for it on our page now i think somebody is sending me messages let me see what it is